ìbò 2023 ẹ ṣọ́ra kí wọ́n má tún kí atabọ̀yìn lójú bí wọ́n ṣe ṣe sẹ́yìn Oyèdépò ló sọ bẹ́ẹ̀ nítorí ètò ìdìbò tí ó bẹ̀rẹ̀ nínú oṣù kejì ọdún yìí olùdásílẹ̀ ìjọ Living Faith Church Worldwide bíṣọ́ọ̀bù David Oyèdépò ti sin àwọn ọmọ Nàìjíríà nígbẹ́rẹ́ ìpàkọ́ ó sì gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n la ojú wọn sílẹ̀ dáadáa kí wọ́n rí i pé wọ́n dìbò fún ẹni tí yóò tún ayé wọn ṣe tí yóò mú nǹkan dẹrùn fún wọn ju kí wọ́n kàn dìbò fẹ́nìkan ṣáá lọ ó ní ata tí wọ́n fi gbó wọn lójú láti ọdún mẹ́jọ sẹ́yìn yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún wọn ṣùgbọ́n tí wọ́n bá kọ̀ tí wọn ò ṣàkíyèsí dáadáa kékeré ni ata tíjọba tó wà níbẹ̀ yìí fi gbó wọn lójú èyí tí wọn yóò tún rí tí wọn kò bá dìbò fẹ́ni tó yẹ yóò jù bẹ́ẹ̀ lọ lásìkò tó ń sọ̀rọ̀ nínú ìjọ rẹ̀ níbi ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mọ́kànlélógún tó ń lọ lọ́wọ́ nínú ìjọ náà ló ti sọ pé ó jẹ́ ohun tó yani lẹ́nu báwọn èèyàn ṣe yára tètè gbàgbé àwọn ìkìlọ̀ tóun ṣe nípa ìjọba tó wà lóde yìí kí wọ́n tó débẹ̀ òjíṣẹ́ ọlọ́run yìí ní gbogbo àwọn tí wọ́n ń bú òun nígbà náà lọ́hùn nípa ohun tóun sọ ni wọ́n ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ báyìí nígbà tí àwọn míì tiẹ̀ ti kú nínú wọn ó ní tí àwọn ọmọ nàìjíríà kò bá lè kẹ́kọ̀ọ́ lára àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn náà títí dàsìkò yìí a alákọ̀ọ́gbàgbé èèyàn kan báyìí ni wọ́n. Oyèdèpò ní ìsọkúsọ ni àwọn kan sọ nígbà tí mo sọ̀rọ̀ nípa irú ìnira tí ìjọba tá a fẹ́ gbé sórí ipò nígbà náà yóò mú bá wa pé èèyàn wà nínú ìjọ kò túmọ̀ sí pé wòlíì ní tọ̀hún ṣùgbọ́n Ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀ dáadáa ó máa ń sọ ọ̀rọ̀ nípa ohun tó ń lọ lórílẹ̀‐èdè yìí fún mi mo sì mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n tó bá ti tó àkókò mo máa sọ fún yín gbogbo àwọn tí wọ́n ń sọ nígbà náà pé kí ni mò ń sọ lẹ́nu ojú àwọn náà ti já a báyìí bẹ́ẹ̀ ni àwọn míì ti kú nínú wọn ṣe bí ojú ẹ̀yin náà ti ń já a báyìí ẹ ti rí ata tí wọ́n kìbọ̀ yín lójú láàrin ọdún mẹ́jọ sẹ́yìn báyìí ata oríṣiríṣi ni o ata sì máa ń tajú ara wọn lọ o tí ẹ ò bá lè kọ́ ẹ̀kọ́ lórí gbogbo ohun tẹ́ ẹ ti rí sẹ́yìn èmi ò mọ ìgbà tí ẹ fẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí kòròfo tí wọ́n ṣe fún yín kò sí èyí tó wá sí ìmúṣẹ nínú rẹ̀ gbogbo yín lẹ sọ̀rọ̀ nípa wọn pé wọn ò ṣe dáadáa àwọn oníwèé ìròyìn náà ya wọ́n balẹ̀ ẹ ò sì tún rí ohun tó burú nínú eléyìí wọ́n wá tún sọ fún yín pé ẹ̀yin òpònú ẹ máa bọ̀ wá dìbò fún wa bí ọlọ́run ṣe ń bẹ láàyè àwọn ẹni ibi kò ní ráàyè ní nàìjíríà yìí mọ́ nítorí àwọn tí kò mọwọ́ mẹsẹ̀ tó ń jìyà gbogbo ètò ààbò ló ti wó gbámọ́lẹ̀ tẹ́ ẹ bá rìnrìn àjò àfi kẹ́ ẹ máa wo wájú kẹ́ ẹ máa wẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ń wọ̀tún lẹ́ẹ̀ máa wò sí i kò síbàlẹ̀ ọkàn nígboro nílùú àti lábúlé pàápàá bẹ́ẹ̀ ni bíṣọ́ọ̀bù Oyèdépò parí ọ̀rọ̀ rẹ̀ Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́